one, two, three. I love my Indomie. Offer valid while stock lasts. Indomie noodles, tasty nutrition, good for you. Promo we end on March 31st. ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn rere láti pín èsì. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó perégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó ẹ̀bùn MTN rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùn ta bua alùpùpù ọ̀kadà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí. àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọ́n máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kúnlẹ̀ bàtẹ́ ń fún ní polish màámi. Anjola ṣo ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ màámi. ọkọ mi pàápàá àti yọkẹlẹ lọ léwe fún àwọn ọmọ kí n tó jí. ó bẹ́ẹ̀ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. màámi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. three crowns milk healthy moms happy families. You're listening to 105.9 Fresh FM. We play the music you love to hear. Oh, uh, yeah. <laughs> Yo, give me something I can dance to. More music, green, green, green. La- la- ladies and gentlemen. Uh, let's get ready to rumble! Fresh. Fresh. Fresh. We, we are here to stay. This is the number one, number one music station. ẹ̀yin èèyàn wa ẹ kú dédé àsìkò yìí ẹ kú àná àná ló kìíní ọ̀rẹ́ wa mi ò tètè rà gbádẹ́ o láfi pẹ́ díẹ̀ o ní wàá gbádà kí. alọ tó ń lé epo ni sọ̀rọ̀ pé ó ṣeé ṣe ńgbà míì tí yàn bá bá a ti rìn láàkó ni tẹ́yìn bá ká kan pẹ̀lú agbada lọ wa lọ fi swaga lé epo. rárá béèyàn bá fẹ́ ra epo báwọn nígbà tó ti di ọ̀wọ́n gógó yìí mm. ọmọ pé àwọn kànáńkòrí kan ti wá ń di nọ́ọ̀sù nísìn mm. dàgbẹ́ wo nọ́nà ẹ bá ní fowó lérí kìnìyàn mm, wọ́n ti dọ̀ bàbá yìí ìwọ náà wà á dúró ah, ah. bíi kábíyèsí ọ̀ka kẹ̀pọ̀ ẹ̀wù bíi àlùbọ́sà oníṣu bí mo ṣe bí àlùbọ́sà oníṣu báyìí ọ wà á dúró sí tòsí ẹ̀gbẹ́ ibi tí ṣé ps akínyẹn mọ̀ pé pms àwọn tí wọ́n wà tí wọ́n jọ̀gá wọn tí wọ́n jẹ́ mm. àwọn ọ̀gá ilé epo supervisor ọ̀rọ̀ ibi tí ó ti rí ọ ọmọ anyagbara ìlẹ̀kẹ̀ yọ ọmọ àwò pé bàbá yóò forí adé sí pé fún kábíyèsí kábíyèsí. ibo ni páàkì sísá ibo lọkọ yín wà sá ìta ni a lò láàárọ̀ ẹnu. sọ wa mú un. kò mú un. kò lè mú un. kò tiẹ̀ gbójú òkè. àwọn dá kò tiẹ̀ gbójú òkè. àwọn dá gbádà kábíyèsí mọ̀ kìí ṣe agbádá sáfẹ́ẹ̀tì ní kábíyèsí máa wọ̀. ok ẹ bẹ́ẹ̀ di síìkì agbádá síìkì. òfin yẹn máa wọ̀. <laughs> òfin làwa òjé òjé òjé òjé òjé òjé wọn kankan mo lọmọ yìí ó gbójú òkè tí mo fi kò tiẹ̀ kò tiẹ̀ ṣe gbígbà téèyàn tiẹ̀ ń sọ̀rọ̀ kankan àsìkò yìí ló dé òun náà fẹ́ ká kòkó ni òfìfo ọkọ̀ lọ ságbó ìgbò ni wọ́n fi nà tán ìgbò ni wọ́n fi nà tán. Ah, ọlọ́run o ẹ wo last litre lèmi gbé wọn bí o. wọ́n ní ẹ̀kú ọ̀gbọ́dọ̀ ya lórí lábala. kò gbọ́dọ̀ o last litre mo gbé wọn bí. àjà ọ̀gbọ́dọ̀ jìmọ́ ló ń lẹ́sẹ̀ ọ̀dọ̀ wa àwọn àwòrò ṣẹ̀ṣà. lẹ́yìn òde yìí ọ̀ wà dá kàjá àbálẹ̀ lọ́la ni èké ọ sọ fún òní wábi sẹ́kọ̀n. kì í ṣe pé epo ni ò jẹ́ kì í ṣe ohun ẹ̀mí ń fẹ́ ara ti ò jẹ́. èyí sọ fún ọ pé parí oṣù àkántàntì ò àkántáǹtì kò ní sí lé láti sáyìn owó rẹ̀. ẹ̀yin èèyàn wa nẹtọọkì tó dáa nẹtọọkì tó dáa nẹtọọkì yóò clear o wọn lẹ́ńjìnì ọkọ̀ ń bàjẹ́ kiri ẹ̀dùn ń bò wọn lè po burúkú tí wọ́n gbé wọ̀lú. gbàrọ́gùdù ni gbàrọ́gùdù ni ah. kọjọ ẹrọ̀fọ̀ kọjọ omi tí wọ́n dàpọ̀ mọ́ kínní hùn ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ ní ìsìn wọn ni. ẹ kó gbogbo epo ń kó ń gbòòrò. ibo ni ẹ sọ́sẹ̀ epo mọ́ ni kọ́sẹ̀ epo ni wọ́n lè tọ́ bá wà nínú ọkọ̀ àjàgbé tẹ́ ń gbé káàkiri kọ́kọ́ wọn tàn padà kọ́ tàn padà kọ́ wa lọ́ọ̀dà síbi tí wọ́n ti gbé èyí tó rẹ̀ ni pé wọ́n ní kinní kan tí wọ́n máa fi kún bẹtiró wọ́n ti fi ilé túbọ̀ wọ́n fi iyọ̀ já hmm, pé kò sì bá àwọn ọkọ̀ nàìjíríà lè jẹ́ mu. ọkọ̀ nàìjíríà ọmọ sèṣúkè ni. ọmọ sèṣúkè ni àti ẹ̀wà bìkan lẹ́hànà ọkọ̀ tó jókòó jẹ́jẹ́ jẹ́jẹ́ ni o eh. lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ ọkọ̀ tán lára rẹ̀ hmm. wọn ò tẹ̀ tí ì fọwọ́ kàn wọ́n ṣiṣẹ́ ẹ̀gbẹ́ rẹ̀ tán ni lábàlẹ̀ fi bá tó ipò ọkọ̀ ọkọ̀ wo <laughs> ní abẹ́ ìwà máa wo nǹkan ni ọkọ̀ tó kó bọ̀ tí ẹnìkan kò tí ì fọwọ́ kàn ní ṣe ìfín fún rẹ̀ lọ́dá tí wọ́n wì ní ni wọ́n fi gbé débẹ̀ ni. kábíyèsí olódùmarè ọlọ́run ló lè yàn wá ń bẹ̀ o. Hmm, n tàn wí ìkọlà àbámọ́ wí. Hmm ṣe rí èyí tí àwa fi wọlé òun yíkáyíká gbogbo inú ìwé ìròyìn tó jáde fún tòní ní ọkọ sí ní sí ọdúnrún. tóun náà ní jẹ́ bí ọba pè nǹkan ní adulterated petrol. yes. wọ́n ní ìjọba àpapọ̀ pé ó ṣeé ṣe káwọn da epo ń padà sílùú èbó mi àti gbé wá. ó ṣeé ṣe àbí kí wọ́n ti tètè dá padà wọ́n mọ̀jọ́ ọba lẹ o. ni wọ́n kọ md may. Eh, wọ́n ní abatẹ one hundred million litres ọgọ́rùn-ún mílíọ̀nù jálá epo òun òun ni wọ́n pé wọ́n kó wọ̀lú àwọn marketers ní èèmọ̀ burúkú òun náà ní ilé ní tí mo rí níta gbangba the punch níta gbangba Vanguard ní tiẹ̀ wọ́n ní àwọn ẹ́ńjìnì ọkọ̀ ní ń bàjẹ́ lọ rẹpẹtẹ. èyí táwọn èèyàn wà ń fi ike lọ rà níìsín tí wọ́n tò káàkiri ṣé ìdánilójú bẹ pé kì í ṣe àwọn epo tí náà lẹ́tọ́ fẹ́ ra. mo ń funra sí jẹnẹrétọ̀ mi náà nígbà wọn ra epo rẹ̀ sí lánàá mo ní ọjọ́ ah. jẹnẹrétọ̀ yìí kì í hà fún ah, kọrin báyìí. ọlọ́run bẹ́ẹ̀ kẹwọ́ náà bọ̀ ọlọ́run bá kẹ owó ṣe kẹwọ́. a máa lo tòní dísù. ìtasán oorun la wàá fi tanná lé wa ìtasán oorun ni èmi ò ní ṣé wọ́n ń kówó ra oorun ni. sólà ni ẹ sọ pé. nígbà tí ọlọ́run bá kẹwọ́ náà Mm, yóò wá wọjọ́ òní yóò wá kẹ́ mi ẹ̀mí mm, ìrora mi pẹ́ ọkọ̀ àṣàdúrà tí ó pọ̀ dáadáa <laughs> àti àwẹ̀ ọjà àwẹ̀ méje àwẹ̀ funfun méje ó gba àwẹ̀ funfun méje sọ̀wá òkè. gbogbo ẹtí ló sọ́là ní ìsìn ọmọ yìí àwẹ̀ tí wọ́n gbà ní àwẹ̀ funfun méje. tó la yín nàlẹ́ fi ń tẹ èsì ìgbọ́ tó la yín nàlẹ́ fi ń tẹ air conditioner. bọ́ bá ṣe lágbára sí ni. <laughs> hallelujah ẹni ọlọ́run bá ṣàánú kó ṣàánú èmi o kọ́mọ̀jọ́ rẹ̀ yín ni ọ̀dà ka kinní rẹ̀ ní ọ̀la torí gbogbo ilé epo ní ìsìn bàbá ní alọ̀tò àwọn tí ọmọ fẹ́ẹ̀lì appointment tí ọmọ fẹ́ẹ̀lì ó pọ̀ o. àpọ̀ bá tiẹ̀ ṣe pọ́kọ̀ tó ṣe é gbá sí free ni ọkọ̀ tá à ń gùn ṣe é gbá sí free òun ọ̀gbọ́n sí free kankan tọ́ bá ti yọ́pọ̀ bá yọ́pọ̀ àná ni ọ̀dà ọlọ́run náà ni ọba wa ṣe ah. lórílẹ̀‐èdè nàìjíríà asuu sì ń bínú lọ́wọ́ ó kẹ́ni tí ó bẹ̀ wọ́n asuu ní. Uh, eh, ìjọba àpapọ̀ ẹ rò pé ẹ tún lè gé wa ni ẹ lè gé wa mọ́ àti gbọ́n o ìta gbangba àwọn ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ ọ̀rọ̀ asù sí. èyí ni bí ẹjọ́ táwọn èèyàn ní lọ́dọ̀ ìjọba àpapọ̀ pàápàá àwọn bọ̀rọ̀kìnní ìlú tíjọba àpapọ̀ ń bá ṣẹjọ́ ìdírèé tí àwọn ẹjọ́ ọ̀hún fi ń forí sọta ní rònàrònà agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí òun ló fèsì sí ọ̀rọ̀ tí Malami sọ so buni ti sọ pé ẹ yéé bú wa nínú APC wàhálà ìjà ìbí ní tẹgbẹ́ APC ìjà ìbí sì pẹ́ parí kẹlẹ́nu ọgbẹ́nu ah, wàhálà APC kò tí ì gàjára lọ. ọ̀dà nínú ìròyìn tó jọmọ́ ti agbo ti òṣèlú gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo ó ti sọ̀rọ̀ báyìí pé èyíkéyìí ẹgbẹ́ tí bá bẹ Nàìjíríà èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tọ́ba lọ rèé fa olùdíje kalẹ̀ látàpọ̀ òkè ọ̀yà lùsùkè lọ́ba dé o kẹ̀yà gbọ́ ṣé wàá rí àwọn èèyàn tí ń gbé ní ẹnu bodè ní ìpínlẹ̀ ogun àwọn tí ilé wọn tí ó jìnnà sáwọn ẹnu bodè tó wà ní ìpínlẹ̀ ogun wọ́n ti sọ fún àjọ aṣọ́bodè pé ẹ gba àwọn ọmọ tiwa náà ṣiṣẹ́ ẹ kàn mọ́ kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ kílẹ̀ kọjá lọ́dọ̀ wa àwọn ọmọ wọn jẹ́ kílẹ̀ bẹ́ẹ̀ yìí ṣe ń kí n tọmọ wa bá ń bẹ̀ nínú custom mm. bí wọ́n ṣe sọ síbẹ̀ nù mm. nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ tí ò ní bákan náà. ìjọba àpapọ̀ òun náà ní kẹ́ ẹ bá wí lórí ìyanṣẹ́lódì tí ó mìlú tìtì tí ń bọ̀ lọ́nà asuu sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé àwa kọ́ o Abọ́ládé kà á jáde lẹ́ẹ̀kan gbogbo mm. ìwé ìròyìn lọ́kọ́ ló jẹ́ mi náà mẹ́nu bá. ọ̀dà ìwé ìròyìn Nigerian Tribune tún gbé kíní àwòrán kan síbẹ̀ bí wọ́n ṣe gbé e àwòrán tí sì sábà mọ́gbọ́n dání ni hmm. olóṣèlú kan ló gbé gbòǹgbòǹ sí ẹnu ní ẹ̀yin ènìyàn mi èmi ọmọ yín tún ti dé o ọ̀pọ̀ <laughs> ìpẹ́ tí wọ́n fi dọmọ wa èmi ọmọ yín tún ti dé o oh ṣe é rí ah. atẹ́gùn tí ń fẹ́ lù yín nígboro máa jẹ́ kó pọ̀ sí dáadáa kó tutù tẹ ẹ bá dìbò fún mi tí mo bá wọlé àtàwọn ènìyàn tó wà ní charge of atẹ́gùn. atẹ́gùn tí wọ́n tún supply ah, atẹ́gùn láyé. Eh, eh, wọn ò sì gbọdọ̀ bínú bí abẹ́ bínú bá wọn ò ní já tẹ́gùn. sáwòrán ni àbí ròyìn. àwòrán ni. Ah, ó ní ẹ̀yin ènìyàn mi mo tún ti dé o lákòókò yìí tí mo bá wọlé atẹ́gùn tí ń fẹ́ sí i wọ́n jẹ́ kó máa tutù yóò sì pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo àwọn ojú ọ̀nà yín tagbolé tagbolé títí dé yín á da ọ̀dà sí i <laughs> èyí ò bá àwọn ọmọ yín láì tí ẹ kàwé wọ́n kàn mọ́ páàsì ìdánwò ni ah, ah. Ah, àwa tá a níyàwó nǹkan ṣe é fẹ́ yàwó fún wa. wọ́n lé àáfẹ́ bíi fún yín epo pẹ̀tẹ́ ten naira per litre láàfún yín ṣe é sì gbọ́ gbogbo àwọn tí ọ̀jẹ̀ kẹsùn nù gbogbo wọn làbà yín yanjú tán pátápátá ẹ sì mọ̀ wò látinú mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ẹ fàyàn kankan kalẹ̀ tí ọmọ jẹ́ mínísítà nínú ilé kọ̀ọ̀kan mínísítà kan ni wọ́n mọ̀ yàn níbẹ̀ ẹnìkan ni kí ni máa yẹn sọ náà ẹ bò ẹ bò ẹ mú <laughs> ọba ju ojú kíní gbòǹgbò lọ́họ̀ọ́ àwọn ọmọ wa tún ti dé. wọ́n tún ti dé pé aráàlú aráàlú gbọ́n bọ̀ díẹ̀ díẹ̀ nù gbọ́n bọ̀ díẹ̀ díẹ̀ nù. ẹ̀gbọ́n náà kọ́lọ̀hún jí agbọ́n jù báyìí bẹ́ẹ̀ ṣe sọ pé ẹgbọ́n ní twenty eleven twenty fifteen ah. twenty nineteen twenty twenty three ẹ̀ tún lẹ̀ ti gbọ́n náà ni oh. kọ́lọ̀hún ọgbọ́n wa jù báyìí lọ àwa náà àkójọgbọ́n náà ni àwọn èèyàn yín tiẹ̀ ti ń gbé kọ̀ nísìn. àwọn àwọn tí wọ́n gbé nísìn. wọ́n tiẹ̀ ti ń pè padà bí a bá miss kọ́ wọ́n ti ń pè wá. ọ̀nkù mi ó mà tó ọjọ́ mẹ́ta mo ti gbóhùn yín ti pẹ́ ẹni ó ti lọ Àbújá láti bí ọdún bíi mẹ́ ọdún mẹ́ta sẹ́yìn wọ́n wà ń pè nísìn mo kàn ní kí n béèrè àlàáfíà yín ni ọ̀ ń bọ̀ nù ó fẹ́ wá sórí program. ó fẹ́ wá àwọn <laughs> lọ́gán tí ó sì wọlé bí oṣù bíi mẹ́ra ẹ̀ ló afẹ́bí lórí ọ̀rọ̀ ibi nǹkan dédó lọ́rùn ni mo ti mi nílé ráyè for the next seven months. àwọn iṣẹ́ yẹn pọ̀ níwájú wa iṣẹ́ yẹn pọ̀ níwájú wa. èyí ah, ò tí wọ́n bá gbé ni o èyí ò tí wọ́n bá gbé ni o. wọ́n ti ń gbé báyìí àwọn ọmọ gbé ní ìsìn wọ́n sì ti ń pè padà bí wọ́n bá rí news ah. kọ̀ báyìí. irọ́ bí wọ́n bá rí news kọ̀ wọ́n sáré pè padà ní ìsìn ni pé no no no no. wọ́n ti ní ìdí yí padà. ẹ eh, station yẹn ò gbọ́dọ̀ pé wa ká má dà wọ́n lọ. <laughs> ẹ wá lọ tajà ẹ bí eh, sẹ́yìn. ẹ eh, mo rí ìròyìn ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ JAMB tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. Babadibu Ọ̀jẹ̀rìndé wọ́n gbé ìròyìn wọn sínú ìwé ìròyìn wọ́n ní lórí bílíọ̀nù bíi márùn-ún tí wọ́n sọ pé wọ́n lọ́mì ẹni tí í ṣe jam registrar tẹ́lẹ̀ hàn hmm. wọ́n ti wá sọ yìí pé ojú ní rojú sànù plea bargain àjọ ẹ jẹ́ kí n bá wọn. ìlànà èlò lẹ kó èlò lẹ lè rí kó lẹ. ẹ jẹ́ mi lọ bá ICPC sọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún ilé ẹjọ́ pé dípò tẹ́ máa wá bẹ́jọ́ lọ ẹjọ́ bú ẹ mọ́ bẹ́jọ́ bú lọ ẹ jẹ́ ká jáde ẹ̀ lẹ̀. pamílé mọ́ pamí ta hmm. ìlànà ònú plea bargain pamílé mọ́ pamí ta ẹja lọ kà gbogbo ọjà. ẹja lọ sọ ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three Main street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tààrà la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára ọ̀yàkà ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yàkà ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì yìí ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀nímì ní jọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùnrin tó ń bẹ́ẹ̀ láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹsẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akálà lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán yege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbọn wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ìfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀ọ́láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, fish, momo, bokoto, with garnished, fried or roasted snail and chicken, and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, igbo, ewa going. To mention but a few, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106, 080 3420 9106. Country Kitchen, so sweet. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole residence at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. Começou um talão no mi, colechê, femi, amorão. ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kainde, Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun tí fi ayé ta káìtì yóò ti ti dàwátì jésù dóde o ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹja jọ dámúso ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr olatunde ọládòkun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára àtìlẹ́yìn fẹ́tù ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá. ọjọ́ wednesday february nine la ó péjọ pọ̀ kọrin ọpẹ́. tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní international conference center tó wà ní ui second gate ìbàdàn. laago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá a fi wọlé seven thousand naira péré lówó ẹ̀. fẹ́kùnrẹ́rẹ́ pé zero eight zero two three four one four three seven seven tàbí zero eight zero three four nine eight eight eight eight three àjọ̀dún ọdún kọkànlélógún sí microfinance institute ẹ jẹ́ ká jọ ṣe ọdún mẹ́rin láti jésù. once again anniversary is here with the theme I will go before thee. èmi ò lọ síwájú yín ní àkórí tí ọlọ́run fún ọmọ wòlíì pásítọ̀ àìsáyà kó aládé jp pẹ̀lú bàbá orí òkè prophet moses aládéolú jp. let's come and experience the faithfulness and mercy of God from Monday fourteenth till Friday the nineteenth of February twenty twenty two. pẹ̀lú àánú iṣẹ́ gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí ìtọ́dún yìí lábẹ́ ìfàmì òróró prophet mo ọlọ́wẹ̀rẹ́. prophet peter adeniyi olówó pọ̀rọ̀kú. pastor mi sì ṣèyí bákàrẹ̀. pastor àánú òjò. pásítọ̀ láìtàn aromọ̀lárọ̀. prophet akínọlá fàṣàwẹ̀. bàbá orí òkè prophet moses aládé jp pẹ̀lú ọmọ wòlíì pásítọ̀ àìsáyà o aládé jp ni ó máa gba gbogbo èèyàn lálejò. music ministration by elijah Akintunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀. cac orí òkè àánú tó wà ní odúṣọ bọ́sítọ̀ ọjọ́ igbó olóyin road láti máa pàdé. date fourteenth to nineteenth of february by eight a.m. for morning session and eleven p.m. for vigil. májẹ̀mú àánú máa fọ̀n fún wa. ìròyìn níyàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkú wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́run Mustapha ò ló mú mi ṣe bí ọba. àbá ọba àpòsù ẹsẹ̀ Mustapha JP Tóbi ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè Jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ìta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣẹ́ ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. gbàdúrà. agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí baba ńlá wa tó wà ní èrò village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn eléyìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni ṣọ́ọ̀rù lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí e prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president CAC wọ̀dùà ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. ajá balẹ̀ ajá balẹ̀. àrùwẹ́. yes no time to check time no time to waste time ẹ jẹ́ ń gbàgbọ́ òṣèlú wọlé ìròyìn òṣèlú ojú ìwé kejì punch ní ti mú un àwọn gómìnà ẹgbẹ́ APC wọ́n dúró de ààrẹ Buhari láti mọ bí nǹkan ó ṣe rí lórí ta gan ni ó jẹ́ olùdíje ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ fi ṣe alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí ìròyìn ọ̀rẹ́ ẹ jẹ́ ń ṣẹ̀yìn lọ́wọ́ o ẹ wá ṣẹ̀wọ́ o ọ̀rọ̀ ń fojú hàn pé àwọn gómìnà ẹgbẹ́ ọlọ́wọ̀ APC nílẹ̀ yìí wọ́n ní gbogbo wọn ni ó ń dúró de ntí ààrẹ Muhammadu Buhari ó sọ àti ọ̀nà tí ààrẹ Muhammadu Buhari ó gbà tí wọ́n fi tẹsẹ̀ bọ pákáleke wàhálà àjòyè àjòyè pàápàá ipò alága gbogbogbò chairmanship ẹgbẹ́ APC ní orílẹ̀-èdè Nàìjíríà ní kò sẹ́ni tí máa ń dàlà o ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ìkànnì kògbó ẹgbẹ́ ni wọ́n ń dà fún tòló pé àwọn fẹ́ di alága gbogbogbò ẹgbẹ́ APC ní orílẹ̀-èdè yìí àmọ́ ń gbọ́ dànù ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ wọ́n ní àwọn gómìnà nínú ẹgbẹ́ APC tí ìlú dìbò yẹn nínú ẹgbẹ́ wọn wọ́n ní ńṣe ni ọ̀rọ̀ tí ìyé wọn àsàtẹ̀ àbàtẹ̀ àná ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀nà ọ̀rọ̀ tí ìyé wọn pé ta gan ni ààrẹ fẹ́ faramọ́ fún ipò alága ẹgbẹ́ APC ta ni next national chairman APC ní orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì yé wọn o àmọ́ wọ́n ní ikọ̀ àwòrò-ṣàṣà kan tá a mọ̀ sí kabal nínú ìta ti rí àwọn tí wọ́n súnmọ́ ààrẹ pẹ́kípẹ́kí ó dàbẹ̀ pé àwọn ni wọ́n ń parí pọ̀ lọ́wọ́lọ́wọ́ sọ wípé báwọn bá pé kọ́ wá yọ wá báwọn bá pé kọ́ lọ yọ lọ ibi àwọn bá fi ìka tẹ̀ ibẹ̀ náà ní ọ̀nà lórí ọ̀rọ̀ ta ni alága tí wọ́n ó fà kalẹ̀ wọ́n ní àmọ́ o àwọn olùdíje tí ipò ń wù gangan àwọn náà ò jókòó wọn ò dúró wò ó bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ní ọ́n nàgà bí wọ́n ṣe ń nàró ní ọ́n ba búbú láti máa eh, sọ fáwọn èèyàn tí ẹnu wọn tọrọ nú ẹgbẹ́ APC pé kí wọ́n ṣàánú àwọn o kí wọ́n jẹ́ kí ọsàn kó sun so dídùn ní apá ọ̀dọ̀ ti àwọn káàkiri nàìjíríà nìyẹn yíkáyíká abẹ ní ìsìn láti máa wá ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ bá wà láti gbé wọ́n dì í bọ́ sí orí epo ìròyìn yẹn ó sọ pé lágbo òṣèlú náà la já sí báyìí o ẹ má béèrè pé ibo la já sí o ojú ìwé ìkejì ìwé ìròyìn punch fún ti ọ̀rọ̀ òní. ọ̀dà àbáhùn nínú ìròyìn tó wà ní agbo tòṣèlú lápá ọ̀dọ̀ ti ẹ̀gbọ́n eléyìí inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti fà á jáde fún yín látàrí ètò ìdìbò gbogbogbò fún ti ọdún 2023 èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tó bá lọ rèé fa ọmọ òye kalẹ̀ láti díje fún ipò ààrẹ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà òmúlẹ̀mófo ńlọ́badé o ẹni tí í ṣe alága fún àwọn gómìnà gómìnà tó wá láti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà ìpínlẹ̀ Ondo gangan fúnra rẹ̀ ọ̀gbẹ́ni Rotimi Akeredolu lánàá lọ sọ̀rọ̀ tìkìlọ̀ tìkìlọ̀ wípé èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tó bá lọ rèé mú ẹni tí yóò díje fún ipò ààrẹ láti àríwá orílẹ̀-èdè nàìjíríà òmúlẹ̀ mọ́fò ni yóò o nínú ọ̀rọ̀ tó ń sọ jáde ọ́fíìsì ẹ̀ lánàá lákòókò tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n wá bá a ní àlejò láti wá kí i níbẹ̀ ẹgbẹ́ ọ̀nà la mọ̀ sí power rotation movement léyìí tí alága wọn dókítà pọ́gù Bitrus tó kó wọn sòdí wá síbẹ̀ si arákùnrin Pogu Bitrus iná sì ló tún jẹ́ alága fún ẹgbẹ́ Middle Belt Forum Akérèdọ́lù tẹnumọ́ lẹ́ẹ̀kan sí wípé àwọn gómìnà gómìnà tí wọ́n wá láti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè yìí ó ní wọ́n ti pinnu ọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá di ààrẹ ní ọ̀tẹ̀ tí ń bọ̀ yìí o pé láti gúúsù orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ ti wá gẹ́gẹ́ bó ṣe ń tẹ̀ ẹ́ síwájú ó ní àwọn èèyàn tí wọ́n ń takò pé kí agbára ó sọ̀kalẹ̀ kúrò látòkè kọ́mọ bọ̀ wá sí gúúsù orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n ń forí ejò ọmú ni ó láǹlẹ́ mi ń sọ fún wọn ẹ wo okùn ẹ̀mí nàìjíríà ni wọ́n fi ń ṣeré hùn tí a bá sì fàájà pàtì ojú wọn jà ó nítorí pé gbogbo alamọ̀ pé ẹnu kan ìjẹ kẹnu kan mọ̀ wò bí nǹkan bá ti jẹ díẹ̀ lókè kẹ́nìkan jẹ díẹ̀ nísàlẹ̀ eyín ò láfáwó dáa ni ọ̀bá síyàn kankan bẹ̀ ó sọ àlàyé pé ó ti tó bí ìpàdé bíi mẹ́ta táwọn ti jókòó táwọn sá ń sọ táwọn sá ń sọ bákan náà ìní ọ̀rọ̀ wí onítọ̀rọ̀ yìí ò sì kúò lórí ibi táwọn fi sí pé ẹni tí ó jẹ ààrẹ báyìí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ ti mú èyíkéyìí ẹgbẹ́ tó bá wá mọ̀ọ́mọ́ o tó fẹ́ lọ́ọ̀rẹ́ ṣe eré ìtàgé kọ́ lọ́ọ̀rẹ́ mú ẹni tí ó díje fún ipò ààrẹ láti àríwá orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà júwe fún wípé òmùlẹ̀ mọ́fò ìlọ́bàdé fẹ́rẹ́ jogi èmi náà kà láti inú ìwé ìròyìn Nigerian Tribune. àfi fẹ́rẹ́ náà <clears throat> ọ̀dà o <clears throat> ẹ jẹ́ a lọ sójú ìwé keje ìwé ìròyìn Punch àbọ̀bọ̀ ìròyìn ń bẹ níbi tí wọ́n ti ń ṣàlàyé fún ọmọ nàìjíríà asuu ní bí wàhálà ìyanṣẹ́lódì yìí bá padà bẹ́ẹ̀lẹ̀ ìjọba nàìjíríà ni ẹ mú o àwa kọ́ o asuu lọ sọ bẹ́ẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà academic staff union of universities Asu. wọ́n ti sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé àwọn fi ń tó wọn létí báyìí báyìí báyìí báyìí kí wọ́n lọ rèé mọ̀ pé bí ìyanṣẹ́lódì amilẹ̀ ti ti àwọn ń gbèrú ẹ̀ lọ́wọ́ bó bá padà bẹ̀rẹ̀ ní ràbájì gan àwọn tí ń bẹ nípò àṣẹ pàápàá ìjọba àpapọ̀ Nàìjíríà ni kí wọ́n mú lórí ẹ̀ o kí wọ́n mọ̀ di ẹ̀bi ọ̀rọ̀ kankan ru àwọn lórí ọ̀rọ̀ yìí wọ́n nítorí wípé àwọn ń pe ya mọ́ àwọn ń palẹ̀ mọ́ fún ìyanṣẹ́lódì tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ àwọn sì ń sọ falara fàjèrò fọwọ́rọ̀gùn àgánú ìjọba tí ń bẹ lóde pé a tún bẹ̀rẹ̀ o ká mọ́ bẹ̀rẹ̀ tán kẹ́ ẹ mọ̀ pé agbéṣe ìwádé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ wọn Congress àti ìwọ́de rally tí wọ́n ṣe pọ̀ ń tẹ̀lé ń ní fásitì ti ìlú Èkó tàmọ̀ sí University of Lagos tí ń bẹ ní àkọ́kà wọ́n lu àǹfààní ọ̀hún asu bẹ́ẹ̀ ń sọ ọ́ fúnjọba láti pàṣẹ kọ̀dí alárẹ̀mú kọ́ọ́dínétọ̀ ẹ̀kan bẹ̀rùn ọ̀mọ̀wé adélàjà odúkọ̀yà wípé àwa tá a jẹ́ olùkọ́ àgbà àwa lecturers ó ti sún wa ó ti rẹ̀ wá àwọn àdéhùn ojoojúmọ́ àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ tó ti dógùn tí kò wá sí ìmúṣẹ àwa ti pẹ́ jù ní òkè ìlérí o bí ẹ̀ bá ti rí wa gbé lọ sí òkè ìmúṣẹ ẹ jẹ́ ká já mi lórí ẹ̀ ìjọba àpapọ̀ la kà sọ̀rọ̀ hmm. aráàlú bẹ́ẹ̀ bá wa ń gbọ́ pa àti bẹ̀rẹ̀ ẹ má sọ pé àwọn ará abí tún ti dé àádé o àti fẹ́ dé o à ń bọ̀ o ìyanṣẹ́lódì ó tún bẹ̀rẹ̀ ìjọba àpapọ̀ ẹ gbọ́ ọmọ nàìjíríà ẹ gbọ́ sétí ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mọ ká díẹ̀ ìròyìn yẹn ń pè díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ o ẹ jèbù rẹ o ẹ sọ ẹ sọ o. ọ̀dà léyìí náà láti inú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ tí ò ní asuu tó sọ̀hún mọ́ńbẹ́ kan rè níwájú mi pé àwọn ti ní sùúrù tó kì í tètè bínú ọmọ àlèyàn ní fà á o pé ńgbà tí gbogbo wàhálà tó ti dà sọ́run àwọn tó báyìí lórílẹ̀‐èdè nàìjíríà lọ́fà táwọn náà táwọn fi fọ̀mú o kódà wọ́n láwọn ti pè bí mọ́nú lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn ti gbàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí kétò ẹ̀kọ́ kọ́mọ̀bà wàá polúkú musu hmm. lórílẹ̀‐èdè nàìjíríà hmm. àmọ́ báyìí wọ́n ní ẹ̀mí àwọn ló kù táwọn ọ̀fẹ́ fi kún hmm. làwọn fi yẹ̀ ẹ́ pé gbogbo ìlérí ètí ìjọba ń ṣe fáwọn òfútù fẹ́ tẹ̀ ni kò nítumọ̀ kankan o àwọn ò sì ní gbà látàrí eléyùn ọ̀dà ẹ̀wẹ́ ajá lọ sínú ìròyìn eléyìí gangan náà níbi tí a ti rí kà báyìí wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹni tí ṣe alága àpapọ̀ fún wọn ọlọ́ọ̀ṣèpàdé nínú ilé gogoro tí ń bẹ lórí òkè téńté àpáta pààrà ní pẹ̀lú IBB alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ọ̀mọ̀wé Ìyọ̀chà Ayọ̀ ní àná ló dìde lọ sórí òkè gàgàrà nínú ilé ibi tí ẹni tí ṣe ààrẹ ológun tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gágun àgbà Ibrahim Badamasi Babangida níbi tó tẹ̀dó sí tí wọ́n sì ṣílẹ̀kùn mọ́rí ṣe ìpàdé kí ni wọ́n wí ń bẹ̀ ayò òfò ọkọ̀ bàálù rẹ̀ balẹ̀ ní nǹkan bí ọwọ́ aago kan ọ̀sán tó sì jẹ́ pé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún ibẹ̀ náà ni wọ́n jọ rìn tí wọ́n jọ lọ síbẹ̀ wọ́n ní àtúgbọ́ pé Dr. Muazu Babangida Aliu àti àwọn míì tí wọ́n jẹ́ ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ òṣèlú Barrister Tanko Beji sẹ́nitọ̀ láti ìpínlẹ̀ Kogi Dino Melaye àti mínísítà tẹ́lẹ̀ rí fún ìròyìn ọ̀jọ̀gbọ́n Jerry Gana àtàwọn èèkàn ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àbẹ̀wò tí wọ́n lọ ṣe fún Ibrahim Badamasi Babangida náà ni pé kí wọ́n lọ bá wọn mẹ̀ láti kó gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe gbóngbòngbóng síra wọn lọ wájú àgbà àgbà ẹ bá ní bá wọn sọ̀rọ̀ káwọn eléyìí kí wọ́n lọ jèbù rẹ́ bìtì wò kọ́ mọ̀ wọ́n ní Ayo àti Babangida àwọn sílẹ̀kùn rí àwọn ṣèpàdé ni kò sọ nǹkan kan tí wọ́n jọ sọ láti inú ilé IBB fún ẹnikẹ́ni bóde bóde fògá táwọn oníròyìn ti ń gbáyà ọ̀lẹ́ ìtúndé mọ̀ wá kẹ́ ọ̀gá mo sì ti kí wọn so sì ti tán náà nù ẹ wo inú ìwé ìròyìn Nigerian Tribune ní gbogbo ẹ̀ wà tí ń hó ẹ. Hmm. epo bẹntiró ti hàn pé ó ti lu gúdẹ tí wọ́n gbé wọlé láti ilẹ̀ òkèèrè bí ìṣe wa wọ́n ní ó ti fa wàhálà láwọn ìpínlẹ̀ kan o kódà. Mm -hmm àwọn ọlọ́kọ̀ kan ti jábọ̀ pé ẹ́ńjìnì ọkọ̀ àwọn ó ti bàjẹ́ láti pàṣẹ àṣìrà epo hey, ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní wọ́n ní gbígbé tá a gbé àlùsí epo wọlé láti ilẹ̀ òkèrè pẹ̀lú àṣìṣe sí ni o wọ́n ní ó ti mú kí nǹkan kọ́ bàlùmọ̀ fáwọn èèyàn tó lọ́kọ̀ l'Àbújá Èkó ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn torí wípé àwọn ọlọ́kọ̀ kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí gbòòrò pé epo tí àwọn rà lẹ́nu lọ́lọ́ yìí ó ń ba ẹ́ńjìnì ọkọ̀ àwọn jẹ́ wá yàtọ̀ sí lẹ́yìn wọn ni láti pa báwọn láti pàṣẹ báwọn ilé epo kan ṣe ń kọ̀ páwọn ò gbé epo àlòṣe nígbà tí ìròyìn tí ó dé tìgbọ́ wọn wọn ni ó ti á fẹ́ jẹ́ kí ọ̀wọ́n gógó epo kí ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí o ìròyìn yẹn lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard òun náà ni ó ń ṣàlàyé níbi tó níròyìn ti lọ rèé fi ọ̀rọ̀ wá àwọn tọ́rọ̀ kàn ní ẹ̀ka epo rọ̀bì láti fi wá wọn lẹ́nu wò àmọ́ ńgbà táwọn eléyìí wọ́n mọ̀ sọ̀rọ̀ ni à àìsábà rí báyìí lóòótọ́ ni èròjà kan tí ò tó jẹ́ kò ṣeé mọ̀ ní nínú epo bẹntiró kì í ṣe aburú láti wà nínú epo bẹntiró àmọ́ bọ́ bá ti pọ̀ jù bí iyọ̀ tó já ọbẹ̀ lórí iná ni yọ́ọ̀mọ̀ haniléèmọ̀ bí ó ṣe mọ bí yọ ó ṣe mọ han àpọ̀jù iyọ̀ nù ọbẹ̀ ó ṣe mọ han ní léèmọ̀ náà ní èròjà inú epo bẹntiró yìí ọmọ ọkọ̀ léèmọ̀ òun ló díá fún àwọn ọkọ̀ tẹ́ ẹ pẹ́ńjìdì wọ́n ń bàjẹ́ òun ntẹ́ni ọ̀hún sọ fún oníròyìn nu àmọ́ ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́kọ̀ kan tí a mọ̀ sí ọ̀gbẹ́ni Jude Nneji ńgbà tí òun ọmọ sọ̀rọ̀ ó ní a ẹ wo wàhálà epo tí àwọn ò ríra láwọn ilé epo làbújá lásìkò yìí ó ti jẹ́ kí nǹkan bàjẹ́ nídìí okòwò àwọn torí pé àwọn ò lè fi ọkọ̀ náà ìlú gẹ́gẹ́ bí àwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ àwọn wà àwọn kan tì ìwọ̀nba epo tó bá wà làwọn ò fi rọra rán àwọn ọkọ̀ tó kù níṣẹ́ lọ sí gbòòrò ayé ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn ló ní a a a ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún ti òwúrọ̀ òní. ọyẹ tó gba eléyìí lágbo òṣèlú bákan náà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ yìí Olújèmí ó ṣeéṣe o kí ọyọkú òfódà nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì lára àwọn nǹkan tí wọ́n ń yiri wò lọ́kàn báyìí òun náà ni pé ṣé ká kú òun ẹgbẹ́ ni àbí ká gbé ìgbésẹ̀ míì bó ṣe ń yọ kúlẹ̀ sọ́kàn ẹni tó náà jẹ́ olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì nínú ìbò abẹ́nú tó kọjá lọ ni tó sì jẹ́ sẹ́nítọ̀ tí ń sojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Èkìtì nílé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nítọ̀ Bíọ́dún Olújèmí wọn lára nǹkan tí ń yiri wònù lẹ́yìn ìgbà tí wọ́n ti parí ìbò abẹ́nú ní ìjó ní ìpínlẹ̀ Èkìtì léè tó jẹ́ pé nǹkan kò sẹ́nu rí ní ibẹ̀ bẹ́ẹ̀ olújìmí ló sọ̀rọ̀ náà jáde nílùú àdó èkìtì nígbà tí àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n wá ṣe ìpàdé tí wọ́n jọ yiri bí ètò ìdìbò abẹ́nú bó ṣe lọ ní ìpínlẹ̀ èkìtì àti bí wọ́n ṣe jẹjú nǹkan pọ̀ tí ojú ẹ̀kọ́ tí ò jọ mímu fún igun ti àwọn ọwọ́ àwọn rò báyìí wípé bí eégún bá lòun ò rí gọ́ǹtọ̀ ó yẹ kí gọ́ǹtọ̀ náà kọ́ sọ pé ohun òrégún ni àmọ́ wọ́n tún sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkù pẹ̀lẹ́ àwọn ọ̀rọ̀ àgbà báyìí ni òjé kóńgó tí ìmọ̀dó tó ń dọ̀rùn lásì wọ́n ní olújìmí lẹ́ni tó náà fẹ́ díje fúnpò gómìnà ṣùgbọ́n tí wọn ò gbá láàyè tó jẹ́ pé ọwọ́ ẹlòmíì ẹni tó pé Fáyọ̀ṣe ọ̀pọ̀n lẹ́yìn rẹ̀ ni kìnìún jámọ́ ní ọwọ́ wọ́n ní wọ́n sọ pé yàtọ̀ sí pé káwọn obìnrin kò nu ẹgbẹ́ òṣèlú PDP olójèmí tó sọ pé àwọn nǹkan míì tó ń bẹ̀ wọn táwọn lè yírí wo pé àbí káwọn ọlọ́rin kúnlẹ̀ fún Ayọ̀délé Fáyọ̀sẹ̀ ni pé wò ó a ti sì tẹ́ ẹ ọmọdé òní mo rí jẹ kọ́mọ́ra lẹ́nu jẹ́ ká padà ká darapọ̀ mọ́ ọ̀dọ̀ rẹ̀ ńbẹ̀ wọ́n ní tí wọ́n ń wò nù ní ọba fi gbé ìgbìmọ̀ kankan lè pé ẹ̀wọ́ ẹ̀jẹ̀ àjòkò ọjọ́ mẹ́tàlá fún yín o pápá àpàtó rí kíní yọ̀ gbọ́dọ̀ tutù ó sì ń gbóná gbóná lọ́wọ́ báyìí àsìkò tí irin bá gbóná lálágbẹ̀dẹ ó rí fi rọ nǹkan kan o hmm. ká tètè ká jókòó ká mọ̀ tá a bá ṣe báyìí àkàlẹ́ wà ní gbunduku o àbí ẹ̀jẹ̀ àjúwe fún ọ ibi tá a bá wà ń bẹ̀ ṣé ká kó PDP fún wọn ni àbí alọ́ba fayose ó ti di pẹ̀lá o nínú òṣèlú ìpínlẹ̀ Èkìtì. Mm. Hmm. bá a bá wo ti pẹ̀ la. ìjó ò ní dùn bẹ́ẹ̀ bá wo tiẹ̀ ìjó tó bá jẹ́. Hmm. káì ee eh, eh, ọ̀dà ẹ jẹ́ a lọ sójú ìwé kẹwàá Vanguard o bí wọ́n ṣe kọ́ ní ìbẹ́ òní sòròsò ìròyìn tó ní ṣe pẹ̀lú olóyè Sunday Ìgbòho Gani Adams ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní bí ìgbèyàn kan fojú ìdájọ́ òdodo gbolẹ̀ òun náà ni bí wọ́n sì ṣe fìgbòho sáhàmọ́ lórílẹ̀‐èdè olómìnira ti Benin ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá káfàtà ibà Gani Adams àná òde yìí ló ṣàpèjúwe bí a sì ṣe ha eh, ajàfẹ́tọ̀ọ́ pàápàá tí ó ń bèrè fún orílẹ̀ ti yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho bí a sì ṣe ha mọ́ àhámọ́ lórílẹ̀‐èdè olómìnira ti Benin gẹ́gẹ́ bí mímọ̀ mọ̀ọ́mọ̀ fojú ìdájọ́ òdodo gbògànná ibà Gani Adams ní ilé ẹjọ́ ní orílẹ̀-èdè Benin wọn ò bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn kankan ló sì ṣe jẹ́ pé béèyàn bá ní kéèyàn máa wò wọ́n ràn báwọn láì sọ̀rọ̀ sókè bí ìgbà èèyàn ò mọ tí ń ṣe ni nínú àtẹ̀jáde kan eléyìí tí Ìbà Gani Adams tí wọ́n fi síta láti pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì wọn special assistant lórí ètò ìròyìn Kẹ́hìndé Adérẹ̀mí òun náà ni wọ́n ti tara pòrò sọ̀rọ̀ pé irú pàlàpàlà bí ìlú àpàlàwo òun náà wà ní ìgbésẹ̀ àwọn aláṣẹ àti ilé ẹjọ́ orílẹ̀-èdè Benin Republic yìí láti máa fi ẹni tí ẹ gbọ́ ẹjọ́ rẹ̀ ní bó ṣe tọ́ àti nílànà tó yẹ ẹ kàn sí fi sáhámọ́ kọ́mọ wò yóríyórí irú pàlàpàlà wò rèé ó ní ẹ wò ó pípẹ́ tí wọ́n jẹ́ kí Sunday Ìgbòho ọmọ pẹ́ ní àtìmọ́lé wọn ní orílẹ̀-èdè ọ̀hún bí ìgbà tí ìjọba kò bọ̀wọ̀ fún òfin eléyìí tó rọ̀ mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn ní àwùjọ àgbáyé ni o ìròyìn yẹn ọ̀pọ̀ mọ̀ká díẹ̀ kẹ́yìn náà lè bá àrítí yín dé bá ń bẹ̀ ajá balẹ̀. Summit University of uh, The University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University of offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich fair eye care foundation máa pẹ́ gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich fair eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní àdójúkọ tàbí ìpèníjà kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún àìkúrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ edu consult privacy tún gbede oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yà akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire edu consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní edu consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àti wọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTMA. ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bódìjà junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one three five four three o oh three eight two educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga university lọ́nà náà ti. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje àlọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó mama atm pos àwọn ń bára sanwó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́bùsàdé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákàdí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three four two zero nine one zero six country kitchen ó ní Christ wonderful power of Jesus from glory to glory ògo oh dẹnu o. Oh. from glory to glory láti inú ògo dénú ògo èyí ni àkórí ìsọjí ìta gbangba alágbára ọlọ́dọọdún tó máa ń wáyé ní christ wonder power jesus center ìrẹ́pàdé street jago bus stop òpónà kànáńbàdà níbi tí ọlọ́run ti ń lo bàbá àti màmá wa wonderful reverend and reverend mrs adéyẹmọ jp wednesday february náà ni yóò bẹ̀rẹ̀ títí wọ friday february eleven twenty twenty two láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ láti inú ògo dénú ògo wá pàdé jésù ọba ògo kó fún ọlọ́go onu ayé tí ó tó tí ọlọ́pàá dé ògo ayérayé ògo tó ń kéde ògo ògo tí kì í kú ògo tí kì í sá ògo tí ń kọ yàrá yàrá ògo tá lórí rẹ̀ gbogbo ẹni tó fẹ́ tinú ògo bá sínú ògo ládùn tuntun ẹ máa bọ̀ kẹ̀tíkàtí síbi ìsọjí alágbára yìí o ọ̀pọ̀ àwọn àràṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ àtàwọn obìnrin àwọn akọrin ẹ̀mí kárí ayé bàbá àti màmá wonderful rẹ́fẹ́nà rẹ mrs adéyẹmọ lólùgbàlejò ọ̀nà gbogbo lọ́jà sí first wonderful power jesus center jagun bus stop àkàrà road ìbàdàn láti wednesday february nine títí wọ friday a bá lè wá yàtọ̀ sógun. mb homes and properties agbede ń gbígbóná fẹlifẹli jẹ̀gbádùn valentines tọdún yìí lórílẹ̀ rẹ pẹ̀lú ẹ̀dínwó onídàádọ́ta kó o sì gba ilẹ̀ rẹ lẹ́yẹ òṣọ́ka ní gbogbo àwọn estate wa bíi sapphire estate níjọ̀ngàn ìṣẹ́jú márùn péré sí new railway terminal mọ́níyà one point seven million ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí eight fifty thousand ti emerald court tó wà ní akínyẹlé ní dojúkọ orísun estate old Oyo road ìbàdàn one point five million ní tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí seven fifty k ruby estate tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ university of ìbàdàn ọ̀yọ́ expressway tẹ́lẹ̀ one point two million ní ṣùgbọ́n pẹ̀lú valentine's package six hundred k péré ni tara ṣàṣà kò kàn sí wa lónìí ní bnb homes and properties block m seventeen jọkẹ́ plaza ní dojúkọ access bank Bodijan, nìbàdàn tàbí kó pè sórí zero nine one three five six three three one zero one ẹgbẹ̀rún márùn-ún náírà péré lówó fọ́ọ̀mù ọjọ́ kejìdínlógún oṣù yìí ni àǹfààní náà máa tẹnu bẹ pọ̀ má sọ pé ò gbọ́ o bnb homes and properties kórè dálẹ̀ mo he apostolic church mountain of mercy orí òkè àánú ẹ̀rí èkìtì pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà agbára bíi ti gbàánì lọ́jọ́ kẹsàn-án ìkẹwàá ìkọkànlá february twenty twenty two. ọ̀rọ̀ mi rọ má jẹ́ gbàgbánu àdúrà o. ẹ̀yin yìí gba agbára làkórí tọdún yìí prophet amos ọláòjó jp prophet peter ilẹ̀sánmi jp prophet musa samuel àwọn ni bàbá orí òkè tó lúwa yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta prophet ẹ̀sìkáyà olúbóyè ọ̀ládẹ́jì csc general evangelist ṣáájú ni pastor olúkáyọ̀dé àmúre èrè òṣónà subitẹ́ndẹ president yóò ti fàdúrà sígbàdí àdúrà lérí evangelist olúbùnmi òní pẹ̀lú evangelist bukola abraham máa kọrin lórí òkè àánú ẹ̀rí èkìtì ní nine ten and eleven february wàá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá lówùrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ níbi tàdúrà hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ yóò ti máa jábọ́ sọ̀kalẹ̀ bí ọ̀rọ̀ òjò agogo mẹ́sàn-án àṣálọ́jọ́ friday làdúrà ẹni bálàyà kó wá wọ̀ ọwọ́ agbára máa yí ọwọ́ padà gbà bẹ́ẹ̀ wá fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè ó yá ní csc e. orí òkè àánú ẹ̀ ẹ̀rìn ọ̀ ìpínlẹ̀ èkìtì èkìtì èkìtì èkìtì. Hey àti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfẹsọ̀t one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀jù owó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní. àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdí Bumpy Concept, developer that cares. Àwọn sàmì lọ gbogbo ọmọ ọlọ́run CNS Church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan CNS agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun Tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last Tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tì ńlẹ̀ ìbàdàn láago mẹ́ta rọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó àtúnkò last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àgbààgbà mi mo ṣèbà tó gbọ́ arúgbó ọjọ́ bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ o wá fọ́ọ̀mù cambridge igmb tàbí jupeb tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ̀pẹ́ zero eight one three five four three zero three eight two educonsult together with soar with pride. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí aráwàsù ewé fúnmílẹ̀ òjé alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos àwọn bára máa ń mama atm pos machine wọn a fi owó sórí kódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpọ̀ náà ni. Ah, lẹ́nu yẹn. ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra lẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn penel coast gardens just five minutes drive láti dangote refinery seven million naira péré ni plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè ra lẹ̀ property link lọ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifty minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀run Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping ààyè ìgbọ́kọ̀sí tó fẹ̀. ibẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú abáṣọrun Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ́ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ bọ́n ọgbọ̀nà aṣí road ní Báṣọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó lùbáríkà olùkéde Islamic Mission. ajá balẹ̀ ajá balẹ̀. síwájú náà ni gẹ́gẹ́ ewo ó rèé àti gbé lọlẹ̀ ìwo lọ́dún mẹ́mẹ́ ok ok ọ̀rọ̀ rẹ ó ti fẹ́ sùn mí gbépo bá ti wọ́n kò sí tí ò lè máa ṣe èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah. mo ti wò pé bí tó bá mọ̀ ti parí nísìnyí omi kọ́ láàtò rọ́ọ̀nù ọkọ̀ mi ẹ jẹ́ ká lọ sínú àwọn ìròyìn nírú ìtàn halẹ̀ tó fẹ̀jú tuntun díẹ̀ láàárọ̀ tí ò ní ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìgbaniwọlé fún àjọ jambu tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n dìbú ọ̀jẹ́rìndé lẹ́ni tí ó ń jẹ́jọ́ lọ́wọ́ báyìí lórí ẹ̀sùn lílọ́ owó èyí tó tó bílíọ̀nù márùn-ún mi ní àná òde yìí ni ló sọ pé gbandojo ngbọ lẹrun ni ti òun fẹ́ kí wọn gbé kínní ìgbà o àbíkí ló lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ni ẹ ẹ wo ṣe fún mi plea bargain pàmí mm. sílé mọ pàmí ta plea bargain pé gbé díẹ̀ wá gbàgbé ìyókù kó o lọ sí ọ̀dọ̀ àjọ Independent Corrupt Practices and Other Related Offences Commission àjọ kí ló sún ọ débi eléyìí mm. wípé. Mm láti jẹ́ pé kí owó kínní ìkọ́jẹ́rodò lọ́mú mi níwájú ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá tí wọ́n ti ń tẹ́tí sí ẹjọ́ ní àná tó yẹ kí ẹjọ́ tẹ̀síwájú ọ̀jẹ̀yìndé ńlọ sọ níwájú onídàájọ́ Obiora Egwuatu pé ẹ ní odidi ọjọ́ kan twenty four hours pé kémi àti ICPC kájọ jókòó kájọ sọ̀rọ̀ lórí pé ní ìlànà pamílé ẹ pamí ẹ mọ́ pamí síta hmm. kí ẹ wá gbàgbé kẹjọ máa tẹ̀síwájú eléyìí ọ̀bójúmu ọ̀jẹ̀rìndé lẹ́ni tí olórí àwọn agbẹjọ́rò rẹ̀ Ibrahim Ishaku tó sọ fún ilé ẹjọ́ wípé wọ́n ní tí ẹni tó gbéṣẹ́ fáwọn tó fẹ́ ni pé ẹ jẹ́ káwọn ò gbé ẹjọ́ ìkó níwájú ilé ẹjọ́ káwa lọ rèé ṣe nílànà pàmílé má pàmí síta plea bargain láti yanjú o ọ̀rọ̀ tí wọ́n gbé kọ́ òun lọ́rùn yìí. èyí tí wọ́n pè ní plea nínú ìwé ìròyìn hmm. ìwé ìròyìn èwo ló ti ní bóde. Nigerian Tribune. ok ojú ìwé keje The Punch peaceful settlement ni wọ́n pè English náà ni o. bẹ́ẹ̀ni wọ́n ní ex-jam hmm. registrar six peaceful settlement hmm. of five billion naira case. peaceful, peaceful settlement, settlement plea bargain plea bargain pp ló bẹ̀rẹ̀ méjèèjì kájà mi lórí ẹ̀sán ni méjèèjì. ok yes ọlọ́run ọmọ akọ àmọ́ ṣe ẹ jẹ́ a lọ sójú ìwé keje punch tí mo wà yìí wọ́n ní àwọn olùkọ́ lábẹ́ ẹgbẹ́ olùkọ́ orílẹ̀‐èdè nàìjíríà Nigeria Union of Teachers NUT wọ́n ní àná lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n gba àbújá lọ tí wọ́n lọ ṣètò àdúà amílẹ̀ tìtì láti fi bá elédùà sọ̀rọ̀ pé kí ọlọ́run tó lọ kan ọba àti ìjòyè kọ́dákun kí ọba wọn kó sínú ààrẹ Muhammadu Buhari kí ààrẹ ọjọ́ nítorí ọlọ́run kí ó lè buwọ́ lu àbá kan àbá tuntun kan tí wọ́n fẹ́ jẹ́ kó dòfin lórí iye ọjọ́ orí ìfẹ̀yìntì iye ọjọ́ eh, ọdún ìfẹ̀yìntì àti ọjọ́ orí àwọn olùkọ́ kó tó di pé wọ́n ó láǹfààní àti fẹ̀yìntì tí àwọn ń bẹ̀bẹ̀ fún ẹgbẹ́ NUT tún gbàdúrà pé kí ọlọ́run ó dákun kó kó sọ́kàn ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lè bá a san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà owó tó kéré jù tó yẹ kó ṣiṣẹ́ tó kéré jù ọmọ gbà thirty thousand naira gẹ́gẹ́ bí national minimum wage àtàwọn nǹkan tí máa yé dẹrùn welfare packages míì tí wọ́n ti buwọ́lù fólùkọ́ kọ́lọ́hún ó kó sọ́kàn àwọn gómìnà àtàwọn ìpínlẹ̀ kí wọ́n lè máa san o ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje punch ti ń pe ọlọ́run kọ́sàbà wa ṣàánú àwọn ajímẹ̀fún wa ni o. ilé ẹjọ́ kan èyí tó wà ní ìlú Zamfara lọ́hùn nípínlẹ̀ Zamfara ní Gozo wọ́n ti wọ́gi ilé ẹjọ́ kan èyí tí wọ́n gbé kọ́ gómìnà Bello Matawalle lọ́rùn àtàwọn mẹ́rin míì nítorí pé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà ilé ẹjọ́ iná ló tún wá sọ pé kí wọ́n lọ san one million naira fún ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n gbé ẹjọ́ e kọ́ lọ́rùn yìí nítorí pé kò sọ̀rọ̀ ńbẹ̀ náà ni ìgbà tí gbé ìdájọ́ kalẹ̀ òǹdàjọ́ Aminu Bapa Aliyu ni ló sọ pé ilé ẹjọ́ kò tiẹ̀ lágbára kankan láti lè tẹ́tí sí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti pé àwọn ẹ̀sùn lẹ́yìn tí wọ́n kó wá ṣe iwájú wọn yìí kọ́ fẹsẹ̀ múlẹ̀ bíi ti wù kí ọmọ nítorí náà wọ́n ní ilé ẹjọ́ ó ti rọ ọtì sí ẹgbẹ́ kan kódà sọ pé ẹgbẹ́ òṣèlú uh, People's Democratic Party ẹgbẹ́ PDP ó ní ìwé òfin wọn àti ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà kò sọ pé ẹnikẹ́ni o tó bá ti rí i pé kinní kan kò tẹ́ni lọ́rùn mọ́ kò lè kú ò lọ́ọ̀dẹ̀ kan kó bọ́ sí ọ̀dẹ̀ ibòmíì nítorí eléyìí náà kò tún fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n ti wọ ẹjọ́ ìdànù ọ̀ tí wọ́n gbé kọ gómìnà ìpínlẹ̀ ti Zamfara lọ́rùn èyàn gómìnà Bello Matawalle àti àwọn mẹ́rin míì. ní Èkó ìjọba Èkó ní torí kí ariwo bú ọmọọmọ di aráàlú létí àwọn ti fẹ́ fòfin de mímọ́ lo gbohùngbohùn fi máa polongo níbùdókọ̀ Òṣogbo Ìbàdàn Òṣogbo Ìbàdàn Òṣogbo Ìbàdàn. wọlé kọlẹ̀ wọlé kọlẹ̀ wọlé kọlẹ̀ wọlé kọlẹ̀ wọlé kọlẹ̀ òwòrò méjì. ọ̀sán àyè yẹn mọ́ fàyè o ah, èkó fọ̀ so ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti kéde pé láti ìsìn lọ kò ní sí àǹfààní fún àwọn ọlọ́kọ̀ ní ibùdókọ̀ láti máa lo ohun èlò agbóhùn sí afẹ́fẹ́ tá sí amplifiers láti máa fi kéde òwòrò òṣòkì òwòrò òṣòkì òṣogbo ìbàdàn òṣogbo ìbàdàn wọ́n ní ayé ọ̀yọ́ mọ́. wọlé kalẹ̀ ẹjọ́ kó tẹ́rì. ìjọba èkó ní àwọn ọ̀fariwo bú Ah, eléyìí tí wọ́n pè ní noise pollution. wọ́n sì polówó ọjà wọn náà ni o ìpolówó ọjà sì làgùn mu kó sì máa wo ìpolówó ọjà làgùn o. wà bí a sori àwọn. kò síbi tí o sí ibẹ̀ lẹ́sírẹ́sì wà bàdàn bíi náà. sori a ṣáà ti àwọn orílẹ̀-èdè kan rí a ti kúrò láfíríkà a ti orílẹ̀-èdè aláwọ̀ funfun ṣé wọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò pariwo bú mọ́ ṣé bí wọ́n bá àwọn èyí ṣe bẹ́ẹ̀ ti wọn. Abọ́ládé bí wọ́n bá pè bìkan ní ibùdókọ̀ ṣé bí kálukú ti ní stáàndì ibi tí ń lọ ẹ mọ wulẹ̀ sẹ́wọ́ sẹ́rò ẹ mọ sẹ́wọ́ sẹ́rò ẹ mọ ibi tí ń lọ. Oh <laughs> so lẹ́kọ̀ọ́ ṣá wọ́n ní láti kọ́ọ̀bù noise pollution mhm. wọ́n ní kétí aráàlú ọmọ bá a sàn pẹ̀lú ariwo bú ìjọba láwọn ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tọrọ ibùdókọ̀ kan pé ìtútẹ́ fún pariwo kinní o kò sáàyè ẹ̀ mọ́ o tí ẹ wá rí ní mm. Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí wọ́n ní àwọn òṣìṣẹ́ lábẹ́ àbúradà ẹgbẹ́ tí wọ́n pè ní State of Ọ̀ṣun Joint Labour Movement wọ́n ti kọ epistéèlì kan tó gùn wọ́n ti kọ sí gómìnà wọn Adégbòyè Oyètọ́lá láti máa béèrè àjẹ́lé owó oṣù tó ti bímọ lémọ pọnmọ pé mm. àwọn salary arrears eléyìí tó tún rọ̀pọ̀ mọ́ àwọn àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì pension arrears àti gbogbo ẹ̀ kí ìjọba ó tètè bá wọn gbé o bí bẹ́ẹ̀ kọ́ àwọn ó bínú o wọ́n kọ lẹ́tà yìí déètì ọjọ́ kejì oṣù kejì ọdún 2022 ni wọ́n fi síbẹ̀ alága nígun méjèèjì chairman fún joint negotiating council Báyọ̀ Adéjùmọ̀ fọwọ́ sí chairman fún NLC Nigeria Labour Congress Jacob Adekomi òun náà fọwọ́ sí alága Trade Union Congress Adekola Adebowale òun náà fi ọwọ́ sí gbogbo wọn ni wọ́n fi ọwọ́ sí tí wọ́n ń béèrè pé gómìnà ẹ sanwó wa gómìnà ẹ sanwó wa owó wa máa ń pẹ́ lápẹ́ jù o ìròyìn yẹn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti kọ́ wá tí ń bẹ nínú ìwé ìròyìn Punch fún tòrọ yìí. ọ̀dà jẹ́ kí n wá sí ìwé ìròyìn ti eh, The Nation náà wò láàárọ̀ ti òní lọ́yà àtúnbí díẹ̀ tá a fi panu ní ojú ìwé ìròyìn ọ̀hún apá ah, ibi tí mo sí yìí ó sì fẹ́ gbẹnu tán ọ̀dà wọ́n ní èèyàn mẹ́wàá mm, àti ẹni tí í ṣe baálẹ̀ wọn wọ́n ti gbé wọn sá lọ ní ìpínlẹ̀ Katsina èèyàn mẹ́jọ ni wọ́n sì yìnbọn pa ní Imo ọlọ́run kó ṣàánú ẹni o wọ́n ní èèyàn mọ́kànlá la gbọ́ pé kí wọ́n gbé ọrùn wọn kọ́gi níbo nípínlẹ̀ Niger wọ́n kọ sínú ìwé ìròyìn ti The Nation tó náà tó jáde ní àárọ̀ ti òní yìí wọ́n ní ẹni títún ṣe alága ẹgbẹ́ IPMAN ní ìpínlẹ̀ Edo wọ́n ti gbé e sá lọ wọ́n sì pa dẹ́rẹ́bà rẹ̀ nípínlẹ̀ Edo ọlọ́run kó ṣàánú mo sì ṣẹ̀ṣẹ̀ sí ìwé ilé ìwò ni o àbọ̀ wàá rí tí mo kọ́kọ́ rí ń bẹ̀. ọ̀dà <clears throat> ẹ jẹ́ kí a wá lọ sínú eléyìí àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n sọ fún mínísítà kan pé ọjọ́ méje làwọn fún kó fi dáhùn àwọn kwérì táwọn fi ránṣẹ́ sí i ìgbìmọ̀ kan tó ń rí sí ìkákọ̀yàwó lórí owó ìlú nínú ilé ìgbìmọ̀ aṣojú lánàá òde yìí wọ́n ti ké sí mínísítà mẹ́rin kan pé kí wọ́n wá sí iwájú àwọn ọjọ́ méje làwọn sì fún wọn láti wá yọjú kí wọ́n sì clear ara wọn nínú àwọn ẹ̀sùn tí ń bẹ́lẹ̀ wọ́n ní àwọn ìwé ẹ̀sùn kọ̀ọ̀kan táwọn gbé ránṣẹ́ sí wọn láti ọ́fíìsì olùyẹ̀wò owó àgbà lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n wá ṣàlàyé àwọn owó kan bí ṣe ń ta kọ́sọ́ bòde tí kò sì padà wọlé mọ́ látọdún 2016 sí ọdún 2019 àwọn mínísítà ní Babátúndé Rájí Fáṣọlá fún iṣẹ́ òde àtìlẹ́gbẹ̀ẹ́ dókítà ọ̀sági ẹ̀hánire fún ètò ìlera rauf arẹ́gbẹ́ṣọlá fún ọ̀rọ̀ abẹ́lé àti ali isa pantami fún ìbáraẹnisọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alága ìgbìmọ̀ náà olúwọlé òkè ni ó sọ wípé gbèdéke ọ̀pọ̀ dandan káwọn fún wọn o kí wọ́n yọjú àti àwọn tí í ṣe akọ̀wé àgbà permanent secretary láwọn ibi tọ́jẹ́ iléeṣẹ́ wọn kí wọ́n jọ máa bọ̀ ní bí ọ̀gá bá ṣáájú kí ọmọọṣẹ́ kọ́ tẹ̀lé wá sí iwájú ìgbìmọ̀ náà ni inú ìwé ìròyìn The Nation ni wọ́n kọ sí. Hmm. lórí n tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò àjọ elétò ìdìbò ilẹ̀ wa Independent National Electoral Commission INEC àná òde yìí ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n fi ìkìlọ̀ síta fún gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá wípé ìbò ní túnbọ̀ lọ́ọ̀kan yìí o kò sáàyè fún ìlànà dìbò kó o ṣe bẹ̀ pàápàá jùlọ ìbò kan tí wọ́n fẹ́ dì tí í ṣe ìbò kanṣu ní olú ìlú ilẹ̀ wa Àbújá wọ́n ní àjọ INEC kìlọ̀ fún gbogbo àwọn olùdíje àti ẹgbẹ́ òṣèlú pátá pé èyí tí ajé ìwà bàjẹ́ bá sí mọ́ ní orí wípé ń fowó obú máa fajú àwọn olùdìbò mọ́ra torí àti gbàbọ ọwọ́ wọn kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ o yọ mọ̀ pọ́lọ́wọ́n ọba ìdùmàrè ṣe táyé kàyìndé ojú ìwé ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n punch tó rọ̀ òní ní ọ̀kẹ̀dẹ̀ kọ̀ yẹn sí kẹ̀dẹ̀ kẹ́ o bákan náà ni mo rí ìròyìn míì ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti punch tó jáde ní òwúrọ̀ yìí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì àwọn asòfin wa ń bẹ̀ wọ́n ní wọ́n mọ̀ tún ti ṣàgbéyẹ̀wò àbá àbá pé ẹni tí ọba ti ní ìwé ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ first degree tàbí èyí tí ó wà ní déédéé ìwé ẹ̀rí òun kí ọmọwulẹ̀ súnmọ́ pé òun fẹ́ gbé àpótí ìbò bí ààrẹ àbí ipò gómìnà o wọ́n ní fún ìgbà ẹ̀kejì àbá tí wọ́n yẹ̀wò ọ̀hún wọ́n tún ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti kúrò ní first reading ó ti bọ́ sí ìlànà àgbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì second reading láàrin àwọn aṣòfin ní house of representatives nbẹ rántí nbẹ gbàgbé nbẹ gbàgbé nbẹ rántí pé ìwé ìròyìn ti gbé e, tá a kà nígbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan táwọn aṣòfin ti hàn hun ọ̀rọ̀ jọ lórí ẹ̀ pé ẹni tí ọba ti kàjùwé mẹ́wàá lọ kí ni ń wá nídìí ipò ń fẹ́ dupò ààrẹ àbí ipò gómìnà fún ìdí èyí wọ́n ní àfẹni tí ọba dupò ààrẹ àbí ipò gómìnà ó kéré tán pé kò wá níwèé ẹ̀rí rárá ó gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ first degree ní fásitì àbí ètò ọba tún bámu láti ilé ẹ̀kọ́ míì wọ́n ní fún ìdí èyí adéwùmí ọ̀nànúgà tó jẹ́ aṣòfin tí ń ṣojú ìkẹ́nẹ́ ṣàgámù àti àríwá rẹ́mọ láti ìpínlẹ̀ Ògùn ní House of Representatives òun ló nawọ́ àbá sókè òun náà ló sì ṣagbátẹrù àbáhùn ó ní láti wà níbàámu pẹ̀lú báwọn orílẹ̀-èdè ọ̀làjú míì ṣe ń ṣe táyé fi ń yẹ wọ́n nídìí ìjọba káàkiri àgbáńlá ayé kọ́mọ̀ jẹ́ pé àwa nìkan láàmú jàgbọ̀nrín èsín lọ́bẹ̀ ló fà á tóun fi gbábà kalẹ̀ o ìròyìn yẹn ń pé àbálà á kó dànù ẹnìkan yìí kálábà dànù ojú ìwé keje punch fún tòórọ́ yìí ọ̀dà tó bá di ní ọ̀la hmm, ní orí pápá ẹ̀ẹ́rì sálà ní gẹ́ńbóró ni o nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Liverpool tí ó wà kó pẹ̀lú Leicester City ní ọ̀la ọ̀hún gangan àmọ́ ìkejì rẹ̀ Sadio Mane ó sì ṣe yàtà ayò tó pàwọn gba ife ẹ̀yẹ ti AFCON kò tí ì ṣetán òun ò ní sí lórí pápá ó sì ṣe yàtà ayò tó lọ́wọ́ ni sẹ́rí hmm. um, ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Senegal eh, tí Mane sì jẹ́ ìkànnù wọn ni wọ́n na ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Salah ní àtòrílẹ̀-èdè Egypt lórí gbélẹ̀ kí n gba sí ọ penalties ní ọjọ́ ìsinmi ní Cameroon lọ́n wọ́n ní Salah ti padà o sí inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn kódà pa jogging club ó sọ̀rọ̀ ìgbà Salah ti dé ọkọ ní ọmọ ní ó ti dé ó ti gbọ́n ránù lóbi èyàn wọ́n ní àfàìmọ̀ kan àjẹ́ pé hmm, eh, agbára ojú kankan <laughs> ní bẹ́ẹ̀ bá tẹ́rí sí wájú sálà lásìkò yìí. ìní sálà ò fi gbá wájú yóò mọ̀ pé lílí ni ó sì pàdé àwọn Liverpool Leicester ni káì ah, eh, agbára yọ karamọ ìwà alábòrán náà karamọ. playoff World Cup qualifiers eh. díje ta ni wọ́n kájú wọn tí wọ́n gbà ó ní ikọ̀ tí yóò kojú orílẹ̀-èdè Egypt ara wọn lòun ó ti gbẹ̀san mm. ẹ̀san mm. ìyà tí Senegal fi jẹ àwọn ní mm. Cameroon. gbogbo ìsìnkú àwọ̀ sí àwọ̀ sí ní kojú wọn. bàbá kojú àwa máa ń nà ṣe é. ẹ bá ti nà wọn jòlè àwọn kan ọ̀jẹ̀ gbé sàrà kọjá mọ́ṣáláṣí yálò ẹ̀ka polówó ọjà. ajá balẹ̀. òmìmì mílẹ̀ títì òkìkí agbára gbanilágbàtàn agbára dá ìpè tí gbogbo ayé mi ti gbilẹ̀ ti gbilẹ̀ ọlọ́run wòlíì ẹ̀dáyẹ̀nì ọlábọ̀dé ọdún ayọ̀ gbogbo àṣírí ogun dandan ni kò tún níwájú rẹ̀ lónìí kí gbogbo èèyàn máa bọ̀ lọ́jọ́ friday saturday àti sunday tọ̀sẹ̀ yóò lórí òkè fọwọ́kànmí tó wà lápọ̀mù ìkírè lọ́kẹ́tà bá ti bẹ̀rẹ̀ láago méjì òwúrọ̀ lọ́jọ́ friday ó dàárọ̀ sunday ká tó sórí alága yípo ni o. gbogbo ẹ̀yin ará gbòmù ìkirè òṣogbo iléṣà èkìtì tó fi dákúrẹ́ gbogbo ẹ̀yin ti kwara ẹ̀yin ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ kílẹ̀ wò ẹ̀dìdẹ́lẹ̀ wá gbàdúrà lọ́jọ́ friday saturday àti sunday tọ̀sẹ̀ yóò. àwọn ológun jọjọ wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá àti màmá lọ fún àfipè gbàdúrà pákéjì ètò tó máa dẹ́wọ̀ àgbà bí àròyé láti gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ wá yẹ̀dí àpọ̀mù ìkirè junction láti bẹ̀ ní kẹ́ ẹ ti gun ọ̀kadà délágbàjà junction orí òkè fọwọ́kànmí ni kẹ́ ẹ béèrè fifty ní kí ẹ máa pèsè kí ẹ fi gbàrí àdúrà gbàmú òtábà fara lọ́jọ́ friday títí di sunday tọ̀sẹ̀ yìí ni jésù lolúwa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa ọ̀gá wa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé omi tuntun fún àǹfààní tó fún gbogbo àwọn àgbáríjọpọ̀ ọ̀ọ́dúnrún ó dín láàdọ́ta kánsílọ̀ tí ń bẹ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ adarí wa honourable arówódàna muili kazeem èyí gan-an ló fà á tá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ gómìnà fún ètò ìṣèjọba rere pẹ̀lú jíjẹ́jẹ́ àdéhùn tí wọ́n ṣe fún gbogbo aráàlú tí wọ́n sì mú un ṣe fún gbogbo aráàlú lẹ́yẹ ọ̀sọ́kà èyí gan-an ló tún fà á tí gbogbo wa fi ń panupọ̀ sọ wípé Ṣèyí Mákindé omi tuntun lẹ́ẹ̀kan sí yóò ṣeé ṣe lágbára Ọlọ́run alukoro agbáríjọpọ̀ àwọn kánsílọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ Ibrahim Ọládèbó Simple ló fi àtẹ̀jáde yìí síta lórúkọ gbogbo kánsílọ̀ yíká ìpínlẹ̀ ọ̀yọ́. tọ́ èyí tó ṣẹ́kù àjá àbálẹ̀ fún ti òórọ̀ òní ọ̀rẹ́ wa òjò tèmi yẹmí láti frin ó ní hmm. sẹ̀nìgà náà ni eh, Egypt ọba gba playoff World Cup qualifiers ó ní sẹ̀nìgà tí jìbìtì náà ni ó kojú ara wọn mo wá ní tó ẹ Sunday. odojú ẹ ọjọ́ ẹ̀sán òjìnà kì í jọ́rọ̀ ọdún ni. champion ò ní fẹ́ jẹ́ kí wọ́n jára wọ̀ òun hmm. ẹ̀yìn Senegal hmm. ẹni tí wọ́n sì gbàrà wọ̀ lọ́wọ́ ẹ̀ Egypt náà ó sọ pé òun ó dúró ẹ lè ah, ah. dojú ti àwọn lẹ́ẹ̀mejì tó àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ hmm. wọ́n yanṣẹ́ fún amúnike àti ẹ̀gùn avọ́n ẹ̀ lórí káwọn méjèèjì kí wọ́n léwájú ikọ̀ Super Eagles wọ́n nìkan chief coach ó mọ̀ pé mo bí ọ́lànà náà pé mo hmm. lè ṣe yan kíní yìí hmm. wọ́n ní kejì technical chief technical adviser tọ̀ tí wọ́n kọ sí ẹ̀yìn kò lè Vanguard Sports fún ti òórọ̀ òní ni pé iṣẹ́ Super Eagles ti ń fún ẹ̀gùn àvọ́n ẹ̀ àti àmọ́nìkè wọ́n ní ẹ̀gùn àvọ́n ẹ̀ ti fọ́n mú o ó ti fọ́n mú o against àmọ́nìkè nígbàtí amaju ó sì máa sọ amaju ní àhẹ́gun avọ́n dákẹ́ náà ó ní ọgbọ́n àtinúdá tá a fi lè sọ̀sán dòru lórí pápá náà you lack technical sagacity ha ibi sagacity ò ní. ibẹ̀ lọ̀rọ̀ wà ibẹ̀ <laughs> lọ̀rọ̀ ṣúra sí. ibẹ̀ lọ̀rọ̀ wà ìrànlẹ́rànlẹ́ ìròyìn kan sì tún wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti ń ṣàlàyé pé gómìnà Gbóyèga Oyètọ́lá ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé kò tún nídìí láti gbọ́dọ̀ tún máa fìyà jẹ ẹnikẹ́ni mọ́ nígbà tí ọlọ́run ọba tó bá ti dá a láre ta ló sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ alága fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìpínlẹ̀ ọ̀ṣun ọmọọba adégbòyèga fámọ́dún ló ti ṣe àlàyé ọ̀rọ̀ pé gómìnà gbóyèga oyètọ́lá wípé kò tún nílò pé kó tún máa fi ìyà jẹ àwọn èèyàn tí wọ́n bá fi ìdí rẹmi mọ́ nígbà tí ọlọ́run ọba tó sì ti ń dá a láre ó nítorí pé ó gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa Fámọdún ní sọ̀rọ̀ yìí níbi tó ti pe ìpàdé oníròyìn ní èyí tí ó wà ní olú ilé ẹgbẹ́ ọ̀hún ní ògo olúwa Òṣogbo ní àná òde yìí ni bẹ́ẹ̀ ló ti tẹnumọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé àwọn ò ní da ìpàdé kankan rú o tó bá ti jẹ́ pé ìpàdé àlàáfíà ni àti pé gbogbo àwọn èèyàn tó bá jẹ́ pé àwọn aríjẹ nímọ̀dàrú ni wọn ò ní fara rí lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Hmm wọ́n ya àwòrán kan sí ojú ìwé kejìdínlógún Vanguard fún tòórọ̀ yìí níbi tí àwọn méjì ti ń gba ẹ̀yìn orí tábìlì tá a mọ̀ sí table tennis ní igun àkọ́kọ́ president ni ó wà ńbẹ̀ tó mú báàtì lọ́wọ́ nígun ẹ̀ẹ̀kejì National Assembly ntí wọn wá ń gbá gangan tó jẹ́ ẹ̀yìn orí tábìlì o ní àbá òfin ọ̀nà tá a gbà máa dìbò electoral bill ní ẹ́ẹ̀gì un so president ń gbà sí national assembly àwòrán ni o àwòrán ni wọ́n wà mhm. ń gbà síra wọn wọ́n wà ń gbà síra wọn wọ́n wà ń gbà síra wọn wọ́n eh, wà ń gbà síra wọn ní bílíọ̀n bá ń béèrè ìyẹn bọ́ọ̀lù pé kí ló dé tẹ̀ ń gbà mí kì í ná fúnra ẹ́ẹ̀gì ń béèrè pé kí ló dé tẹ̀ ń gbà mí kì í ná after all kí ni ìyàtọ̀ <laughs> national assembly àti president kó tó di pé àtún tẹ̀síwájú já tó gbẹ̀lé. ara ọ̀yọ́ mi ayọ̀ kàmájọ́ mákindé sí báyọ̀ bẹ̀rẹ̀ wà pọ̀ nílé. ọpẹ́ lọ́wọ́ olórí àdáàdá yìí fún wa nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni yínníyínní kẹ́ni ó ṣe mí ìdí rẹ̀ gan rẹ̀ ó tí wọ́n gan mà pọ́ nínú ìbàdàn ó fi gbàlejò lọ́jọ́ kẹsàn-án oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ lè tó gbéra sáwọ́ nígbà tí àgbáríjọpọ̀ gbogbo àwọn kánsẹ́lọ̀ tìlú dìbò yàn ti ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ ọ̀yọ́ báyìí ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n ta ní fìp àmàpọ̀ fún láti ṣàtìlẹ́yìn sáà kejì lórí ipò gómìnà fún ọ̀gá wa ọ̀rí aráàlú his excellency ẹnjẹniya olúwaṣeyí abiodun makinde torí pé afẹ́fẹ́ ìtura ti bẹ̀rẹ̀ sí ní fásitì gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ pdp tí ó wà níkàlẹ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìjọba pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn jankan-jankan tí wọ́n tún darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà lẹ́yìn náà láwọn ṣèwọ́de àtìlẹ́yìn pẹ̀lú ijó ohun ìlú ó dọ́gba sẹkẹ́rìàtì níbàdàn níbi tí ó ti fojú rinjú pẹ̀lú gómìnà olóríire nípínlẹ̀ ọ̀yọ́ omi tuntun ti rú ìkéde wa látọwọ́ gbogbo gbogbo àwọn kánsẹ́lọ̀ tá a dìbò yàn nípínlẹ̀ ọ̀yọ́. alright nínú ìròyìn tí ó kù ní iwájú tèmi ní àhín láti rí dájú wípé wọ́n pagidínà iṣẹ́ ọwọ́ àwọn onífàyàwọ́ ní agbègbè àwọn ẹnu bodè wa tó wà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn tí wọ́n jẹ́ orí adé ọba àlàyé láwọn ẹnu bodè tó wà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti sọ fún àjọ èyí tó jẹ́ ti aṣọ́bodè lórílẹ̀‐èdè nàìjíríà nigeria customs service pé ẹ wo ní pàtó àwa náà ń fẹ́ ẹ mọ̀ọ́mọ̀ yan iye báyìí pé àwọn ọmọ wa báyìí o ẹ fún wa kóòtà kẹ fún àwọn ọmọ wa náà pé àwọn tẹ́ mọ̀ gbà sínú àjọ customs rèé o hmm. ní ọ̀bá aláriwo núbẹ̀ torí pé yòó náà kò sẹ́ni tí ò sí mọ́ tí mọ́ ń dàlà tí ó wù ú hmm. àwọn ọmọ wa náà fi láǹfààní láti wà níbẹ̀ táwọn náà mọ̀ fi yàn gẹ̀ pé àwọn ọmọ wa ní lọ hmm. àwọn ọmọ wa ní lọ nínú custom. <laughs> hallelujah ní ilé kan nípínlẹ̀ ọ̀yọ́ àwọn ọlọ́pàá ti máwọn afurasí kan tí wọ́n bá spare part ní ọwọ́ wọn nínú lẹ́tà sọ yìí. èmi ò pé spare part ojó Boris àbí wo. irọ́ radiator ni. ìjọba <laughs> radiator èèyàn. E ní. nta àwọn inú mẹnu mọ nǹkan kan. bọ́ọ̀lì ṣe èèyàn ọmọ ọ̀rẹ́ gbogbo ní wọ́n fi ṣe ọkọ̀ ọ̀hún yóò níbẹ̀ lára èèyàn ni. Ah, ó ní bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ah, ṣe dé nǹkan yẹn. ẹ làbù ìbójú èèyàn yìí náà ni. àwọn kan wá sọ̀rọ̀ àwọn di bẹ́ẹ̀ kó èèyàn eh, wọ́n wá yọ sí jọ́ọ̀tì wọ́n sọ àwọn di alápàtà ah, eh, wọ́n ní eh. wọ́n rí àwọn ẹ̀yà ara èèyàn tí wọ́n kó sínú ilé kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọlọ́pàá sì ti máa wọn àfúnrasí hmm. hmm. hmm. sáà lè dìde a lè dìde báyìí o ìyókù òdi ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run lórí àkọ́tún ètò wa ìròyìn ajá àbálẹ̀ gbogbo yẹn ṣeun ọlọ́bẹ̀ ṣeun ẹ̀jẹ̀ ń pè ẹ̀ mọ̀ wulẹ̀ pè wá ẹ̀sọ́ dọ̀la ìtókù tún dọ̀la ẹ̀sọ́ dọ̀la àbọ̀ àpíà ní gbogbo tó báyìí àwọn bọ́ìsì wọ́n fẹ́ dé. àwọn tọ́ọ̀gì ọlọ́run. yéé ah mo se mo se bọ́ọ̀lù inú mi ti dùn pé ó sílẹ̀kùn. bí wọ́n bá sílẹ̀kùn rẹ̀ kí kí kí kí lẹ́nu kó tẹ̀ fi ó sí. kí lẹ́yìn fi rú wa ṣe dẹ́nà dẹ́nà dẹ́nà a máa ń jà a máa jẹ ẹ̀jẹ̀ ká jọ lọ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni ó fẹ́ ṣẹlẹ̀. àná màá wa àsìkò tó yẹ ká náà yọjú wọn máa rí kọsẹkọsẹ. bọ́mà ti pẹ́ bá wọn pín owó kan kọ̀rọ̀ ni ọjọ́ tí wọ́n bá ní tí wọ́n pín láàrin ara wọn. rárá owó sábà máa dà wọ́n pọ̀ ẹ sọ owó sábà máa dà wọ́n pọ̀ náà ni <laughs>